ìgbàtọ̀ni káwọn bá wá lásán ọlọ́wọ̀n níjá wá lásán ẹjá fò ní ṣe ìbéèrè àti ìdáhùn ẹ̀ǹkẹ́ ìbéèrè àní rẹ̀ fagẹ́wó ń bẹ̀ àwọn àwọn dáhùn bí bá ti wá kọ́nà bọ́ wọlé ayéjọ́ kọ́ fi wá ẹ̀já àtọ̀tọ̀ sí ìgbẹ̀ àbí bá ìfà rẹ̀ rẹ̀ tó ni ẹbí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí mẹ́rin bá ọ́ ara ọ̀ ìdí ẹ̀kẹ́ sọ ní pé tí yẹn bá fẹ́ sàdé àtó lè tẹ̀wọ́ ó lè tẹ̀wọ́ ìgbọ̀nsẹ̀ tó gbogbo ìgbàlẹ̀ ẹ̀kẹ́ ọmọ tẹwọ́ ara kẹ́kẹ́ ọ̀rọ̀ yẹn ní kéèyàn tẹwọ́ ju wọn sàdé débi pé yóò ajẹ́ tó gbogbo ìgbàlẹ̀ yóò mọ̀ ó kàn lẹ́tọ̀ọ́ mi gbọ́. tí ìjọsìn ìdè nìkan wọ̀ ibi tí mo ti ń ọ́pùlẹ̀dì ní kí inú kíní tó lè bá a ṣe iṣẹ́ ìrọ̀lẹ́ ìdílé ìdílé ìdílé. lèmi níbẹ̀ dìrí ìgbì ìgbà lórí fún mo tún fi lọ dìrí ìgbì fún lọ. ọ̀yà. Thank you. Téèyàn bá fẹ́ rajà kan, tọ́wá kówó lè, kó dáa fún ọlọ́jà yẹn nígbàtọ́ ni ẹ̀dì kówó lè ń kó tafẹ́ lómi owó tó rẹ̀ sàn yẹn náà ara àti ọjà lọ fẹ́ ra tó wá ṣe wípé lẹ́yìn káwọn míì ti fẹ́ rajà yẹn ọ̀tá gbogbo ẹni fún wa pé ẹnìkan ti ọ̀tá tẹ́lẹ̀ ó ọ̀rà tẹ́lẹ̀ ẹni yẹn náà wá lòun dọ́jọ́ àwọn ohun ọ̀rajà wọn ó lè sọ fún pé kò ṣe sùúrù torí pé torí pé òun rọ̀gbẹ́ ọ̀rajà yẹn ó lè fi náwó ṣe fárówó rẹ̀ àti nígbà fárówó rẹ̀ ní kò sí ìgbà tó lè sọ torí tí ọba ní sọ tí ọba lè sọ ìwé tó kó fi náwó kankan bẹ lórí yẹn ìwọ́yá àmùsọ̀njọ́ ni àbí ọ̀gbọ́n ìkànnì méjì náà wọ́n ní ti bẹ́ẹ̀ rẹ̀ náà. nípa kọ́sùn yòókù tó máa ń ọ̀kẹ́. Ìlú àrẹ́kọ́rìyàn rẹ̀ kọ́ ń táàbù lọ́nà lónìí. Tí wá pé àníyàn rẹ̀ pé òun táàbù lọ́bẹ̀ lónìí. Ẹ̀ẹ́n bí ẹ̀ bá lọ sí ẹ̀kùn tí wọ́n ti ní oúnjẹ rẹ̀ sáà pé ibi tí mò ń lọ yìí mò ń ṣe ìrìn àjò lọ náà nípa oúnjẹ sí báyìí tó náà ìbẹ̀rẹ̀ ọ̀tá ní pé mo lè máa ń pè pé mi ò fẹ́ jù ní ìpínlẹ̀ ẹ̀dá bọ̀bọ̀ tí ń kọ̀m̀pléǹ ẹ̀kọ́ ìta náà tẹ́bẹ̀rẹ̀ mi wà tẹ́bà mi ò ní bẹ̀rẹ̀ ja, Oya. Kí ni fẹ́? Ok. Ìjọba máa ń sọ̀rọ̀ ìgbà tó ń tí mi bá fẹ́ jẹun kéèyàn jókòó bí máa dìde jẹun ìṣesí àwọn kékeré kò dáa tó ti yẹ máa ìyẹn jẹ́ alákọ̀ọ́ bẹ́ẹ̀ náà kéèyàn máa dìde mọ́ orí kò dáa ṣùgbọ́n tí èèyàn bá rìn lọ tí pọ́ọ̀sì bá wà fún yàn láti jẹ nǹkan èèyàn lè jẹ jíjẹ nǹkan àti jíjẹ wọn yàtọ̀ síra wọn tí mo bóyá jọ àdúrà tí ẹ bóyá fà tó lè jẹ ìgbà kó náà ló kó wa máa jẹun kó náà. sórí pílẹ̀ ẹ̀ wọ́n gbọ́dọ̀. wá àkọlẹ́ ní mọ̀ ń wá àkàkà ní mo ti lè ṣe ìdí ní ó dẹ̀jẹ̀ ń tọ́ Ayọ̀, ṣé síbi máa ń tẹ̀jẹ̀ pọ̀? tó dáa jù ní pé tí máa ń bá ti ṣe ní pé àmà ṣe lórí mi ní àmì ti jókòó ní kò dáa fún yàn lọ tòfin yàn bá ti tẹ́ ti pé ìgbà tí yàn jókòó kan ká kẹlẹ́ ní màmú ti jókòó lọ tí yàn bá lè ṣe ìjẹ́ ọ̀dà ìlú ọ̀hún. Tẹ́lẹ̀ nǹkan ẹ̀rọ kan máa ń tún fún àwọn òbí tí a wá mẹ́rin wà nínú rẹ̀. Mo ti kiri ètò sílẹ̀ yìí ṣùgbọ́n tí mo wọlé pé ẹ̀sùn mọ́kọ́ wà lórí mo ti kọ́ tẹ̀ lórí sísẹ́mù. náà ṣé bẹ́ẹ̀ ni wàá dùn? àwọn tó rọ̀ ọ̀dọ́ wọ́n abẹ́ tó sáà fún. ṣe ní kí wọ́n abẹ́ tó sáà fún ibi èjìká méjèèjì ó dà tó kanra wọn láti bùkà sí bẹ́ẹ̀ ni ibi púpọ̀ ẹsẹ̀ mi ó dà tó kanra wọn tẹ́wàá bí èjìká bá ti lè kóra wọn púpọ̀ ẹsẹ̀ kóra lókè kì í ṣe pé ká fi orí ẹsẹ̀ wá ẹnìkọ́sẹ̀ wọ̀ ọ̀gùn dọ́gba tí wọ́n bá fi orí ẹsẹ̀ yẹn kanra wọn a máa ti pàṣípààyàn tí ó di ẹni sí ọmọ ìkéré ọ̀sà àkọ́sí ta àjọyọ̀ ọ̀sà àkọ́sí mú wọ́n tó wáyé pé jìkà ní gbogbo ẹ̀ máa fẹ́ bọ́ ẹsẹ̀ làwa máa ń wò ní kọ́mẹ́ a kì ń wò wọ́n ní káà mẹ́rin sọ́lá lé ọ̀sán náà tí wọ́n ń tò wọ́n báyìí yóò máa tò wọ́n tí ó dàbí tí wọ́n lẹ̀ mọ́ra wọn tí wọ́n ṣe bí ẹni pé yàn na kíní ọ̀sà tẹ̀ǹkì gbọ́dọ̀ ṣe tọ́fọ̀ bá ṣe tẹ

ẹgbẹ́ ọ kọ́tùrù àlùmọ́dé ọ̀kẹ́ ọ̀kẹ́ àmín kódà lẹ́nu kan lórí lórí alájọ́ ayé ni wọn náà ti ṣe bẹ́ẹ̀ ti ní nǹkan ni tó ní pé ẹni tó bá ti kọ́ rẹ̀ yóò bò ní ọkùnrin. wà ojú òwò ṣàrẹ̀ so kì í ṣe pé wájìbù tajwidi wájìbù ṣàrẹ̀ ni wájìbù tajwidi náà wà irú yẹn wájìbù ṣàrẹ̀ ni torí pé ìjọ ká Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu kí n kọ́ ẹnìkan kọ́ ọ wọ́n á níbi iná wọn sọ́ra kọ́ọ̀tù lè kọ̀rọ̀ ìwà ìmọ̀tàkì ìwà ìlànà ìlànà ẹni yẹn gan wá kà padà wọ́n ní nàmà sọ́dà fọ́tò lè mọ̀kọ́rọ́ ìwà ìmọ̀sàkì á ibi màsí lè mọ́ta bá àmọ́ gẹ́gẹ́ bá àná gbèsè kà fún mi ní ìfọkọ̀rọ̀ ìwà ní kó fa ìbẹ̀ yẹn ara ẹ̀yìn táwọn afá àmọ́ mi ṣe ẹ̀ lè rí pé àlùfọ̀kọ̀rọ̀ mọ́jú ẹ̀ wáá jẹ mọ́mọ́ kẹsì hàní ètò ti lára iṣẹ́ kàlùbá ní fún màmá torí ẹ̀ ti tàkìlíjọ ẹ̀ nínú ọ̀sìn ìṣẹ̀lá tó ọ̀dà ìyá ní ẹ̀yàn fẹ́ sáré tàbí èèyàn kọ́ fi dá àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ kí èèyàn máa ṣe fọ́sùlù ní tí ó ṣe fọ́sùlù máa yà wọ́n kódà náà àwọn èèyàn máa ṣe ń gbà orí èdè kò lè dára ẹ̀dẹ̀ máa wọ kí wọ́n bá di yàrá jù ẹ̀yìn tẹ̀ wà lẹ́yìn rẹ̀ nígbàdùn rẹ̀ torí èèyàn gangan ní lásìkò àti ó ládùn àwọn èèyàn kí èèyàn ládùn ó ní adùn tẹ́rí bó ṣe rẹ̀ mí tó mú olóró ẹ̀mí

báwo ni kíláàsì kan láàárọ̀ mo ti lọ sógbò ibi tí mo wá fọ́ màá ti lọ sógbò ní tí mo rí wá lọ bẹ̀yìn yìí àwa ń wá alọ́káàkiri ẹ̀wọ̀ mo fọ́ Òṣogbo díẹ̀ lónìí ìgbà tí ń fi rí ẹdílẹ̀dẹ̀ mo ń bọ̀ lọ́nà mo ní information nǹkan tí mo ń ṣe ń gbà nígbà ń ṣe ìyẹn mo tún fi ń ṣe ní ìdí ìṣe kí ìmọ̀ ń pèsè aláti ṣe ní ìtumọ̀ fẹ́ ṣe tí mo fi má bàbá ìṣẹ́ ọ̀dà fọlọ́bà àrẹ kó wá ní ìjọba sọ́dí ní tí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ pé irun bí ajá ní àdùn tí ìmáàmù bá ti jẹ́ ìmáàmù jábìrìkẹ̀ bẹ́ẹ̀ nígbàdùn àwọn ìlú mẹ́rin mọ́ta tí wọ́n ẹ̀ nígbàgbọ́ tó ń bàbá ìka àwọn nìkan ní ọjọ́ tí ìgbó kan ti ń wù mo ní ojú wá dúdú ẹ lónìí èmi ọjọ́ kankan tẹ́ bá ti ń jẹ́ lómi ìlànà tá ti àgbọn tó wí tó bá ti dá ojú ẹ̀rú bí bá lójú tù àbí tí yẹn bá pé mistake tó wà mùsùlùmí wà mùsùlùmí kò tó nǹkan tó yẹn bá pariwo ní kí n àti rẹ̀ tẹ́lá inú kùránì ẹni tó bá wá ń sáré kò ṣe kọ̀rẹ́ sí ẹ̀ kí lẹ́ẹ̀ kọ̀rẹ́ sí ẹ̀ kọ̀rẹ́ sí ẹ̀ yóò ti já gbogbo bírèkì ẹ̀tàn yanyan tí ó tẹ́ bá lẹ́ẹ̀ kọ̀rẹ́ jẹ yóò ti bọ́ sáyà tẹ̀ta síbi tẹ́ fẹ́ kọ̀rẹ́ yóò lè jọ wá kọ̀rẹ́ sójà iléyà ẹ̀ kò dáa kò dáa àwọn afáà ilẹ̀ sọ̀rọ̀ èdè wà yóò kọ̀rọ̀ àwọn Kùránì bí ìjájú èèrí máa بالترتيب بالتحقيق مع قدر وتدبير وكل مجتمع ويقرأ القرآن بالتحقيق مع قدر وتدبير وكل مجتمع ونمت على عجلك القرآن على أصل التحقيق قبل قومك وكان قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تحقيق أفل البركة أفل عبالي أفل عمدو ألا تجد الحجر كوصالي جيه ترى يمكن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ìyẹnbọn tí ó tẹ́dìrí ìwádìí láàrin méjèèjì kó ní farabalẹ̀ dányányá kó tó ní yára kó bàrà nù ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn afáwà máa ń lò wọ́n máa ń lo tàkí èèyàn tẹ́ bá ní kí wọ́n wá ṣùgbọ́n lórí ìrùn tẹ̀lú èrè lọ́pọ̀ tí wọ́n wá ní ìdí ṣájúrù bí irú asámù ìyàwó sì ṣájú ṣùgbọ́n káwá jọ ìjọba ti wá kò ní ṣájúrù àmúkọ dápè jábèkẹ̀ ní ẹ̀rọ dá ọkọ̀ wá tó bẹ̀yà tẹ̀lé máa ṣe bí wọ́n ṣe ń pa mọ́dúlà lọ́mọ pa àwọn àkáàmù tẹ̀lé gúnnà ó níṣẹ́ gúnnà tó bọ̀ díẹ̀ kò sí ẹ̀dẹ̀ kí àwọn ọmọkọ̀ dérò ìrẹ̀ta òfin fíyà nìyẹn ìṣẹ̀lẹ̀ láàmù hálà ní ṣe há ní ṣe kìí sáà ibi ní àlejò yẹnjú téèyàn gbé téèyàn wọlé mo rò pé ọ̀rọ̀ yẹn yé wa ọlọ́wọ́ fẹ́lẹ́ mi lọ ní ẹ̀ bá fẹ́ mọ̀rọ́jà ẹ̀ ń ṣe rí mọ̀rọ́jà ọ̀nà méjì ọ̀nà tí ẹ̀ ń gbà ṣe ń pọ̀. lọ́ọ́ kàwé tí mo ní kẹ́ káńdé òní mo ti sọ bíyànjú mo ti mọ̀ ọjà àtúrẹ́ mo wà mẹ́ bọ́ odidi báàbù kan mo ń sọ̀rọ̀ mọ̀ ọjà ẹ mọ̀ wá kí ni èmi ni bá fẹ́ ní òun dúró ṣe ojú kòkòrò ìdájí àti àárọ̀ pẹ̀lú torí náà lórúkọ èèyàn máa ń àárọ̀ kó tó di àárọ̀ bífọ́ ìran àsùnbà tàbí lẹ́yìn ìran àsùnbà kó tó mọ́jọ́ àbìkan ló dàbí ìran ṣe tí wọ́n bá jẹ́ ẹni tó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó bá lè lo mẹ́tọ́dù yóò dà ibi tó bá fẹ́ ṣe mọ̀rọ́jà rẹ̀ kó kọ́kọ́ kàánú kọ̀ án kó wá ṣe mọ̀rọ́jà rẹ̀ lẹ́nu tó bá ṣe pé ẹni tó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó bá ṣe pé ẹni tó wọlé ni kó o máa ṣe lórí tó bá ti wá dà kó máa yẹ kùránì bọ́á sheikh eh, ahmed almasalawi sheikh muhammad makwari misiri àkáàlì wọ́n lọ ti tó bí sí àtàwọn ìfọwọ́ kan kùránì bẹ̀rẹ̀ eh, tó ti tó bí sí àtàwọn ìfọwọ́ àwọn kan kùránì bẹ̀rẹ̀ wọ́n ti máa ń parí kùránì sí lọ́sí ọ̀sẹ̀ kan jù àbẹ́bí tẹ̀tẹ̀ mọ́ ipò sọ̀rọ̀ yóò ti gbé mi ayé bá kọ́kọ́ lọ́jà lọ tí wọ́n sọ àwọn ilé ọ parí tẹ́rí tó fọ́ yìí sọ fáwọn ìyàwó tí mo wá kọ̀ hàn ah, nígbà tá a ti bá débi kan wà láì ten minutes ni mo mọ́ fún rápéjì ten minutes ni mo fún rápéjì. tẹ́ bá dẹ̀ fi hàn ẹ bá ti hàn bó ṣe máa ń ṣe yóò mọ̀ já sí yóò mọ̀ já sí yóò mọ̀ já sí tó bá fi yá tó bá ti jẹ̀jẹ̀ yín bá yóò fò pa ni. wà láì tẹ́ bá ń ṣe tẹ́ bá fẹ́ ṣe mọ̀rọ́jà ẹ mọ̀ wò tí mọ̀rọ́jà rẹ bá ti lè jiná dáadáa o fifteen minutes ló mọ̀ fi ṣe mọ̀rọ́jà àdúgbò tẹ́gbọ́n kàbí mọ̀ tí ò bá sì jiná dáadáa ó mọ̀ ló tá a ti mìíràn tí ò bá wá jiná rárá èmi ọmọ yẹn mínísì tó lò ìjọba rọjà tó bá jiná lójú ẹ̀ dáadáa fifteen minutes yóò ti kàdé tó tó bá tẹ̀ wáyé bí àwọn mùtàrọ̀ tó ń ṣọ́ra kó mọ́jẹ̀ wípé twenty minutes ó kàdé tó ètí mo wá fẹ́ ní pé tí ọ̀rí tó bá bẹ̀rẹ̀ péjì kan báyìí ṣe é kó jíjù mo sọ tí wọ́n ka bí bí bí mẹ́ta tí fóònù bá ilé wa lẹ́gbẹ̀rẹ̀ tó bá yẹ wò ó lé ní five minutes lórí fóònù. ìdí nu tí mo ráyà àti ẹ̀jẹ̀ kí èmi ní táyì ẹ̀ lè jọba tọ̀ ìgbé ìyè báyìí mo fi ṣe torí omi fóònù fẹ̀jẹ̀ ṣẹ̀dọ́ọ̀nù rẹ̀ rí mẹ́jọ lọ yóò bẹ̀ fi kẹ̀kẹ́ da ojú kó wá jáde tàbí sáńkì ọ̀gá náà kíkì ọlọ́bí. ìgbésẹ̀ ìgbà rẹ̀ ṣe mọ̀ọ́jà alákòjù ẹ̀yìn ìdí fóònù tọ̀ èso rírí sóto èrí gbèǹgbè sí rí tó iye táìmù tí n bá bọ́jẹ̀tì pé nǹkan báyìí mo fẹ́ ṣe ní ìdí tó ẹgbẹ́ lẹ́yìn táìmù yẹn mo tún lè má rí táìmù mà ìwájú lónìí bá ẹgbẹ́ mi tẹ́lẹ̀ yọ̀ bá ti dún eléyìí odò tẹ́lẹ̀ tí báyìí lójú fóònù ẹni kan báyìí ó lè jẹ́ pé wọ́n fẹ́ rí ìmọ̀lọ́jọ́ ọjọ́ ń lọ ó lè jẹ́ pé kò

lọ́jọ́ ayé yóò ti máa lọ́rọ̀ bá a lè ṣe rí lọ́dún ìwọ sáwọn èèyàn fọ́tò ara rẹ̀ pàmò tí ó dọ́nu sí mo ó rí kó rí bẹ́ẹ̀ ló ṣe rí nu ọ ó jọ ọdún sí mo bá rí gbà ọ ọgbọ́n gbà tó láti ó ti ti gà sí ìjọ tó dọ́nu sí mo yóò ti máa yọrùn pẹ̀lú ẹgbẹ́ tó bàyà tó ti fẹ́ máa pàpà tó kò sì ní sọ fún yẹn kó òun lọ ẹ̀mọ̀ kọjú òní lọ múlẹ̀ fún kájọ èèyàn lọ náà tó láti tó à àwọn tí ní ní iṣẹ́ dáadáa tó pọ̀ ní àgbéǹbà ee ó léwu ó léwu gan ni ewu wọn lágbára tọ́lọ̀ ń kọjú ọjọ́ dáadáa bẹ̀ láàmú nítorí ẹ̀kọ́ yìí ni pé mo gbọ́ pé ọkùnrin kan lọ́ọ́ ní bẹ́ẹ̀ fún mi pé wọ́n lòun ní táìmù láti lọ pé lòun ní táìmù láti mọ̀ nílẹ̀ mọ́ ó sì fi dá ara láwọn ìgbà rẹ̀ ọmọ ìlú òun ní sì ń bí tó fẹ́ bá ti wọ bẹ̀ kó dáta yín wọ́n ń tẹ̀lé ẹ̀ tó ń tẹ̀ wọ́n àtàlẹ́ ń tẹ̀lé ọjọ́ kù bóun fẹ́ kàn ráyè láti lò bẹ́ẹ̀ bá lọ́mọ kí wọ́n lò máa ní ìsìn yóò fẹ́ lè máa yọ yóò fẹ́ máa bá dà mo jọ pé ní China tó bá jáde secondary school ò ló fún ní China gbogbo fóònù tó a ti lò tó jù láyé àwọn Chinese náà wọn ẹ̀dẹ̀ bí ẹ̀dá akọ fún fóònù lẹ́sùn fóònù táwọn ọ̀sẹ̀ kan tún sùn lò bí ó ti di títà lọ síbẹ̀ náà ẹgbẹ́ kọ àwọn ọkọ̀ títà yẹn ti máa ń lo gbogbo ìwé tó fẹ́ lo gbogbo títà jẹ́ ọ̀dà gan ìwé ìfẹ́ ní láptọ̀pù láptọ̀pù tẹ̀ ti tán ọ̀sán ti fóònù lọ torí tó ọba ju dábàá ẹ̀ ló mọ̀ tó àdánwò ni ọlọ́run ṣe dáadáa fún kí la sọ níbẹ̀ ọ̀rọ̀ mọ̀rọ̀jà lọ ìbílẹ̀ ní pàápàá kí bùkátà tó ní gbẹ́ níjẹ́ ní ìfẹ́yàwó tí ẹ bá jẹ mọ̀rọ̀jà ni tí ẹ bá yẹ níyàwó tí òun yóò ní gbó mọ́ ẹ lẹ́ àbí tó bá jẹ́ kàlùkù tọ́mọ ọlọ́mọ jẹ tí ó jẹ ọlọ́mọ tó sàánú ẹ̀ tó tó fẹ́ yàwó oúnjẹ náà tó dúpẹ́ mọ́lọ ọba ilé fún jẹ̀gbẹ́ ọ̀dà ó ara ìdẹ̀kú kọ́ fẹ́ ti mọ̀rọ̀jà ojókòó tó <laughs> tó yíra ìmọ̀rọ́jà kẹ́kẹ́ tó lórí kẹ́mà lórí iná kẹ́mà lórí iná lẹ́sẹ̀ nìká ẹjọ́ ìdí gbájúmọ́ ní ẹgbẹ́ gbájúmọ́ ní aláì tó bá jẹ́ nìká àtàtọ́ máa bá bẹ́ ńlẹ̀ yọ́mẹ́ ìta

àwọn òṣèré báyìí mo ní gẹ́rì kó kí nígbà tó a gbàgbé tó sọ wájú lákòókò torí áàkì ìrùn yẹn dáa kókó bó bá ti káyà kẹfọ ní rántí ìtọ́tẹ̀ yìí bẹ́ẹ̀ ọjọ́ ilé ìtọ́tẹ̀ káyà nílẹ̀ òfin tó gbà lórí láì sí ilé ń dààmú

tó máa dùn ojú tó gbà padà débi tó ní ìṣúná ṣùgbọ́n láti impact lára àwọn èèyàn lára àwọn ẹgbẹ́ èèyàn èyí mọ̀ ṣe díẹ̀ díẹ̀ wọ́n gbà mí lọ́wọ́ èèyàn wọn nígbà mí èèyàn tí ìwà ni mo lọ jókòó tì wọ́n kàn máa wọ́ ni fún ọmọ tó ń ṣe kódà wọ́n kà pé ọ̀gá wa fẹ́ máa dílé ìpinnu sáǹtì lè gbọ́ fẹ́ máa dìtọ́ wọ́n lè wọ́n lé pè ní ọ̀tọ̀ bàtọ́ àti ìgbésí táwọn ẹgbẹ́ wà àwọn ẹgbẹ́ rẹ̀ àwùjọ wa gbá lùtọ̀ bá àwùjọ wa gbá lùtọ̀ ọlọ́lọ́mọ rẹ̀ ní wà ọ̀yà ìbéèrè tí ọ̀rọ̀ ajú síbẹ̀ rẹ̀ á sì mọ̀lọ́jà àwọn kankan á sì mọ̀lọ́jà mọ̀lọ́jà sí ìjókòó ilé kọ́à ìkọ́ àà ẹ̀rọ àbí máa ń bá ti ń jókòó ní kẹ́kẹ́ mọ́ ìjọ ló dáa mo ti dáhùn rẹ̀ lẹ́kọ̀ọ́ ó fi oge èdè ẹ sílẹ̀ náà ìyẹn kàdé nàbá rẹ̀ pé ẹ̀kọ́ kan lànà bí máa ń ṣe ó lè torí pé títẹ ẹra mọ́ rẹ̀ ó lè ní àníyàn kó bẹ́ẹ̀ fi pààrọ̀ yẹn pé ara sún náà ẹ̀dígẹ̀dẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ mi bá níbẹ̀ ẹ̀yọ́ mi tẹ́lẹ̀ bá rẹ̀ sínú òwe kẹ́ bá wa dáhùn ọ̀yà tẹ́lẹ̀ bá wá níbẹ̀ rẹ̀ mọ́ ẹjọ́ mi náà tó yá ṣé ẹni bẹ̀rẹ̀ àbí òsì bẹ̀rẹ̀ ẹ dáhùn wọ́n ní bẹ̀rẹ̀ ẹ̀rọ ayá àbúrò ẹlòmù bẹ̀rẹ̀ máa ń lọ kó wá gba fún ìgbàwájú. Oni ẹni tó kírun tó tó fẹ́ sálámù ó yẹ sọ́jà sálámù alẹ́ mọ́ àhámàdúlá àbí kókó ìlú bá jáde ó ní ìmù sálámà alákọ̀ọ́kọ́ yẹn lọ́rọ̀ yẹn ẹlẹ́gbẹ̀dì yẹn sọ̀rọ̀ tí ó di yẹn bà ẹlẹ́gbẹ̀dì yẹn sí mi nítorí máa sáyọ̀ kan gan yẹn ó ní ìmù yóò bá pàkẹ́ Okay. Okay. Mm. Àwọn ah, ti mọ́ tó ń sọ fún ẹni. Ṣé ìdáwà máa bẹ̀rẹ̀ ní wípé, tí ẹ bá ń ka àwọn tíra, tí wọ́n jẹ́ tíra hadith lápẹ̀ èyí ó mọ̀ bá wọn ọ̀rọ̀ kan pàdé ní ìtumọ̀ rẹ̀ òní yẹn tí a bá tún alọ́wọ́ dictionary dictionary ọkàn máa tú lítà rí lítà mìnì ní kò ní tú mìnì tó jẹ́ connotation tàbí àwọn àhó ní tàbí ti ti ṣe jẹ́ra lórí rẹ̀ kíra àgbẹ̀ náà tó ní ìbò tàbí mùsùlùmí àpàrọ̀ mọ́nù tó háwù tàbí ti tó jẹ́ pé ìṣòro àlùbẹ́wà ń bẹ̀ níwà lọ́kàn bọ̀ ní sàlàyé rẹ̀

kéèyàn má fa ẹ̀ẹ́ tó da kéèyàn fa àwọn afá ní ó da kéèyàn bá a ti máa ń fa tọkùnrin láti fa tọkùnrin sókè tàwọn mí sọ pé àní fa ìgbẹ́ ti ọkùnrin nìkan láwọn àwọn tó sọ bẹ́ẹ̀ afọ àwọn tó tí wọ́n gbára ṣùgbọ́n kéde nǹkan tó gbé wọn nítorí wọn ni pé bára fi pàtó fún un lápá ọlọ́run lọ́wọ́ yìí. sinafu la anabi ayidi mọlọpẹ ẹbí ọjọ́ ajó rẹ lára yẹn àbí ọkọ lọ bí mi lánà àbí jẹta ni ọ̀rọ̀ wọlá òdu àyẹ̀wò lámúyẹ kúrò fún ọba yàrá ẹ̀ńdẹ̀ wà lè sùn láti àrẹ́bìnrin lásọ látàrí mọ́ ńlá gbogbo àrà ní sẹ́ńtì ní tí látọ́wà jẹ́ náà fi àyẹ̀ ìlú aláṣùlò ní náfòròsẹ̀ sára ìlú ó tí ẹ̀rọ wa sọ yí pé ẹ̀rọ fi sọ́wọ́ ọ̀yà mọ̀ àgbálùmọ̀ ni ọ̀yà mọ̀ lọ máa lọ lọ́yìn tí wọ́n gbà rẹ̀ ó gbà rẹ̀ ẹ̀yà àgbálù ẹlọ́wọ́ rẹ̀ so adàwọ̀dà ṣùgbọ́n a ṣùgbọ́n yẹ́ lè kàkọ́ láfà ìgbà ká bá rẹ̀ yìí bíru lá ìmọ̀nà lèmọ́ láàmọ́nà jọra ẹnjẹ́ ọba láàmọ́nà kò ní ìmọ̀nà kìí ṣe pọ́ ti di kẹfẹ́ ìjùmọ̀ ẹ̀jẹ̀ ìmọ̀nà rẹ̀ nítorí pé ààrẹ ìmì ìgbẹ́jì ṣe kẹfẹ́ sáàbà wọn ààrẹ ìmì tó yọ kú náà kò yóò tó di é lára yẹn lára lọ tó di é obìnrin tí ó bójú níbi lẹ́lẹ́ kí náà kọjú ọgbẹ̀ ẹ̀rọ nìkọ́ báyìí ókè nìkọ́ báyìí ṣé ó lè dáhùn àwọn ìbéèrè tí wọ́n máa ń béèrè lórí rédíò àti tẹlifíṣàn ṣé obìnrin lè correct imam tí ọ bá ṣe mistake ní orí rẹ̀ azọ́pọ̀ ìbọ́mọ́ yorùbá yìí tí imam bá ṣe mistake lórí rẹ̀ obìnrin máa ń pàtẹ́wọ́ lórí sọ sára ìlú obìnrin òbí ń sọ̀rọ̀ wọ́n á pàtẹ́wọ́ ìgbé ẹ̀rọ wa lẹ́bà ti pàtẹ́wọ́ sára ìlú àtẹ́wọ́ wa ẹni ó jámọ̀ pé ẹ̀rọ wa. lóbìnrin bá ń sọ̀rọ̀ níbi táwọn ọkùnrin ti pọ̀ ọkùnrin mi obìnrin tó sọ̀rọ̀ ní ọmọ ìbínú òfin èdè òkun ìdá obìnrin tó tó máa kéwú tó bá ti ń pọ̀ lẹ́tì máa ń à ah, ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ òun fẹ́ nù olè ó sì lè mẹ́kọ̀ọ́ kéwú kẹ̀kọ́ tó ti yé tó obìnrin yẹn sọ̀rọ̀ níbi tọkùnrin bá ti pọ̀ o lọ́jọ́ ọmọ ilé ọ̀gá o obìnrin nìkan báyìí tí wọ́n ń pè ní bẹ́ẹ̀rẹ̀ orí rédíò lórí O náà fẹ́ ó lè pè tí bọ́ orí rédíò nọ́mbà rẹ̀ wọ́n dẹ̀ fún lẹ́bù tó bá mọ̀ ó lè pè lórí àwọn abẹ́rẹ́ ní ìbẹ̀ rédíò tó já sí ọ̀nà àwọn èèyàn ti bẹ́ẹ̀ lọ fọ́dà àwọn tó ń fún yẹn wà àwọn tí ń fún yẹn wà àsìkò yìí owó tí

yóò wá sí ni wá pé kòǹbà nǹka tó bá ní kòǹbà nǹka àwọn òkùn òkùn bá ti mílíọ̀nù fún wọn lórí náà bá irú eléyìí nínú wà ní ìjọba mílíọ̀nù nígbà ó yóò àti ìsára mu iná ní kẹrìmọ kàbájà tẹ mọ gbalẹ àyè náà kàbájà ó ẹ̀dá kò ẹ bá mi ẹni ní kàbájà rẹ ìbéèrè tó béèrè bá àyè à èmi náà kọ lù láyé sí ìdíwájú yọ náà ó ṣe ní gbèsè ayé yẹn. mẹ́lú àdáwò ọlọ́run mọ́ pààrọ̀ ó jẹ́ pé ó lè láwọ̀ ní àwọn méjì àti mẹ́ta wọ́n dà kó tí o lè rí gbogbo tí wọ́n bá ní ọkà ọmọ sí tó burú ọlọ́ọ̀bà ló mọ̀ tàbá ọjọ́ ti lọ náà ọ̀kì Thank you. gbogbo yẹn náà sàn nítorí pé kíní yẹ kò tí di rúùlù nàìjíríà tá a wọnú káṣílẹ̀ dáadáa ẹnìkan mà ní pé torí bọ́ fẹ́ rajà pẹ̀lú kíní ní kọ́ ọmọ gbèjì ṣáàjì kì ó ní wọ́n tó ń bá fẹ́ gbà ẹ dákun kí tẹ́ńtà bá sẹ́ǹdì lọ́dọ̀ rẹ̀ ní báńkì ó kí ó tún sáfíìsì wọn rẹ́ńdà fún wọ ní abẹ́ gbà owó lórí ẹ̀ kéde sáfíìsì wọn rẹ́ńdà fún yìí ní ìrọ̀gbé ajé ẹ̀sẹ̀ ṣùgbọ́n àyíká ìwò kan ọ̀dọ́ sí àwọn èèyàn wọn ẹnu ìta ẹjọ́ ò bá ti ní progress onímọ̀ sọ pé òun ò gbà transfer lọ́dún àti ké bísíǹsì ẹ̀ sí lò ó ṣe bísíǹsì tó rò ó gidi ó ní pé òun ti ṣe wọ́n máa sọ fáwọn ará ilé epo kan tó ní pọ̀ sí mẹ́ta àbí ẹni tí máa ń ta ọjà gidi tó rọ́wọ́ sí owó ní òní ní ní òní ti ní gbogbo wọn náà ti ní pos tipẹ́tipẹ́ kó tó di pàrọ̀ ìyá ti ń ṣe bísẹ̀nsì mo sọ ọ tó bá fẹ́ rajà láwọn ibì kan ó fi káàdì bọ́ọ̀lù tí ó lọ́ra ń tọ́ bá fẹ́ rà ní ẹwà tó síbi rárá àdá ṣùgbọ́n jẹ́ pátá ipò kẹkẹ náà rà nìyẹn tó yóò ní ìgbàdàn sọ àlòkò ó pè náà fi ń gbéra lọ́wọ́ máa lùbáríkà ṣé obìnrin lè kí sílẹ̀ ìrọ̀sọ́lẹ̀ kíkiri ẹbá àtàwọn náà tọ́lọ jẹ́ báwà wí àásáàmù òkè fún àwọn fámìlì rẹ̀ bí i ọlọ́run jẹ́ ara ti kòkòrò náà mọ́ ọlọ́run jẹ́ ara ti mọ́ obìnrin lè kírun fáwọn fámìlì rẹ̀ obìnrin àwọn obìnrin ẹgbẹ́ ó lè kì í fún un ìyẹn tó bá di láńsẹ̀ fọ́sọ̀ máa ń fámìlì ẹ̀dá jẹ́ mọ̀ bọ́ mọ́ṣáláṣí ìdúró lè kì í fún un ní wọ́n bá ti kí dáadáa tí wọ́n ní máa kí àyà kan àtààbọ̀ káwọn ẹni tẹ́ mọ̀ rò ṣé dáadáa ni tí obìnrin ṣé dáadáa ni tí obìnrin jẹ́ àṣà èwo ni ṣé dáadáa ni tó dáa ló yẹ bí ó dáa kókì kì í ṣe dáadáa fẹ́ni àgbà fọ́kùnrin ṣùgbọ́n bó bá tí ó ṣẹ́ra rẹ̀ ní àwọn bàbá wá ní àgbàyẹ̀ mọ́tàbá ara rẹ̀ lọ́tàn jẹ́ kó tán ara rẹ̀ ṣùgbọ́n tán ara rẹ̀ náà tó wá jẹ́ tí wọ́n gbà lérò pẹ̀lú kọ́tà ara rẹ̀ pẹ̀pọ̀ ní láyé ní àwọ̀ kò fi dín jẹwà yóò láàrọ̀ ìgbọ́n tí wọ́n jẹ́ gbà lérò ní kí ó tán ara rẹ̀ ńlá dá fún سبحانك اللهم وبحمدك سبحانك قالوا ما بي اه يا اوتيتو انا بيقول لكم جون السلام عليكم ايه اجو ايه ايه انا ما يجي اجي ما كولا يعني ايه بقى دي فوق وين بقى